نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما ألمتناه فارده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نصبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤالا لك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله الله الله ربنا الله الله حسبنا تاج الأداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل سلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله الله الله حسبنا دوما يقوده قومه بغير تعب والعنا بالوعد صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولن يسيرا ناقصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريق يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكهمين الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحبه أجمعين وبه نستعين adáwọ̀pẹ́ fọlọ́hún o. alhamdulilayi. adáwọ̀pẹ́ fọlọ́hún. alhamdulilayi ọba tó yẹ pé ó ní ọba ṣe yóò wù ú ọba ṣe fó ti fẹ́ wọ́n máa zẹ́lẹ̀ tó ti bẹ́ẹ̀ dáadáa ní ṣe fún wa. nítorí kì í ṣe nǹkan kan pẹ̀lú àbòsí àmọ́ ó tiẹ̀ ń fi àánú ó fi àánú ó fi kún fáwa àlẹ́tọ̀ sí ti ṣe fún wa iṣẹ́ wa ò débẹ̀ ìwà wa ò débẹ̀ àmọ́ sá wà á nú nú àánú rẹ̀ ọ sá fi ṣe fún wa. ọlọ́run àdúgbò fún ọ. àwọn abẹ́lẹ́ ọ̀hún ọba àlejò ọlá fún gbogbo mùsùlùmí mùsùlùmá tí wọ́n bẹ nínú ìṣòro ọ̀kan àbí méjì ọlọ́run bá lè tú wọn sílẹ̀. amiina inú oṣù us us la wà yìí inú oṣù àlùbáríkà la wà yìí ọlọ́mọdé tú wọn sílẹ̀. àmín. ìṣòro àìlera ni o ìṣòro àìníná àìrílò ni o ìṣòro àìrọ́mọbí ni o ìṣòro wàhálà ìṣòro ẹjọ́ ni o ọlọ́mọba ní foríjì kálukú wa. àmín. ọlọ́mọdé tú wa sílẹ̀. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. wọ́n làṣọ bí ẹ. àmín. Ah, ní àná. aláfẹ́ ṣàlàyé tó bí àyà yìí àmọ́ ọkàn lọ níbẹ̀ tí bá tẹ̀ ṣe àánú ọlọ́run ìgbẹ́ ọdún òkèta àgbàdo gbogbo nù rọ̀mùdánù àti kígbe gan àti kígbe gan darí orí ìdúró tó lè ni o. so ọba ẹnì máa ṣàyẹ̀kọ́ àánú ẹ̀. a wà sọ asàrí sọ ntó bí ìsọ̀kalẹ̀ àyà yìí asàrí sọ sìn. àyà tọ́lọ́ ń sọ yìí pé bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ìlà ara yín ẹ fìyàn méjì ṣe bẹ́ẹ̀ bá rí yàn méjì ń papẹ́ ti sara yín ẹ bá kẹ́sí pé wọ́n lè ṣe jàǹbá ẹni kí wọ́n búra lẹ́yìn ìrun àṣírí wọ́n búra tán wọ́n tún papà wá ṣe jàǹbá ọ̀nà kò wá lè ìbúra tiwọn ẹ dànù ẹ wá méjì míì nínú àwọn tí wọ́n sún mẹ́rin tó kú tí ó jogún dúkìá rẹ̀ kí àwọn á fi ìbúra tiwọn dá ìbúra tàwọn tì í nù bóyá tí a bá mọ̀ pé nǹkan bá wọn ṣẹlẹ̀ wọn akókó mú ìjẹ́rìí wá lójú pàànà bó ti yẹ kí wọ́n mú wá ìgbà kan wọ́n ti mọ̀ pé wọ́n gbé ẹlòmíì dìde tí wọ́n da ìbúra tàwọn nù tíyẹ́lẹ̀ ó sì lè bí ojú tì ọlọ́run ní ó lè ṣeéṣe kọjá pé èyí ò ní ó fẹ́ kẹ́jí wọ́n sọ ń tọ́ yẹ kí wọ́n sọ láti bẹ̀rẹ̀ ìyẹn ni pé ńgbà mí bẹ tí ọmọnìyàn bá fẹ́ ṣe ti ọ̀dà tó bá rẹ́ni bí lọ́wọ́ ó lè má ṣe ọ̀pọ̀ wa la fẹ́ ya dáadáa tá a yà yìí kádàrà ọlọ́run sàbàbí àwọn òbí wa tí wọ́n gbà fún wa ní ọmọ mi ìwọ̀n òbí ọmọ kù nípa lílù wọ́n lù bí kó kú dànù ni lọ́ba gbọ́ràn ọkẹ́ ẹ̀ máa ya àwọn èèyàn tí ń sáré kí títì lénìí tí ẹni kọ́ ọmọ náà àwọn fi ọkọ̀ tẹ àwọn mọ́lẹ̀ ọ̀daràn ó ní kọ́tẹ̀ mọ́lẹ̀ kọ́ máa lọ òun òkú wúlò láyé fẹ́ ká pa ń kó mọ́kọ́ ní àwògbé tani àpá ọ yà àjọ hundred naira sí àbí two hundred naira yà àkọ́kọ́ fẹ́ yín mu náà yà fẹ́ yín mu pé aa ah, ọ̀dà àparí ẹ̀wọ̀n kan bẹ̀ yẹn kọ̀ọ̀rẹ́ ni mo ń bẹ̀rẹ̀ lọ́jọ́ yìí ọ̀dà báwọn. àìgbà fọmọdé àìgbà fún wọn ọmọdé ọmọ bíi à ń pọ̀ ń rè ẹ̀yin lẹ́ẹ̀dọ́dọ̀ pé rárá tí mo fẹ́ kó o ṣe rè kọ́lọ̀ ń jẹ́ alóbìnrin tí yóò máa sọpọ́ọ̀tì wa níbi àbá ń lọ torí bóbìnrin bá sọpọ́ọ̀tì ọkọ iṣẹ́ ọkọ àmọ́ yọ àmọ́ tóbìnrin bá daṣẹ́ rú wa. àmọ́kọ̀ ẹ̀rọ ẹ̀wọ́ ni o. kódà ó lapa lórí àwọn ànábì ọlọ́run. aleyhi wa salatu wa salam. àwọn tíyàwó wọn ò da ìjíṣẹ́ wọn náà ò kolẹ̀. kò sùn à. àwọn jíṣẹ́ tiẹ̀ bó ti yẹ kí wọ́n jẹ́ o ṣùgbọ́n kò lapa lára àwọn èèyàn tó àwọn tíyàwó wọn sọpọ́ọ̀tì wọn. Mm-hmm. bí anabi wa sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. bí anabi wa sulaiman alayhi salam. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ́wọ́n tíyàwó wọn jẹ́ lórí gbogbo bí anabi wa nọ́ọ̀ bí anabi lutu alayhi masatu wa sallam. ìjíṣẹ́ wọn náà tọ̀ ó ní bó ṣe rí. Ah. láìpẹ́ yẹn ọ̀dọ́ ẹ sọ́yàwó fẹ́. mọ́kànfẹ́ mm-hmm. ń tọ́ mọ́kànfẹ́ jamal mọ́fẹ́ wà lásán àní ọmọ fòbìnrin tó fáyìn ṣùgbọ́n jẹ́ kí odidi wà lára ẹ̀ náà hmm. sórí ẹwà yẹn ìdọ́fí ni. ìlàfí ni o. ìdọ́fí. ìlàfí. kí la ń pè ní ìdọ́fí yorùbá náà jàre eni síyádàtà ní ẹwà ọ̀dà kéèyàn fẹ́ ń tọrẹ wà àmọ́ kọ́ jẹ́ pé ọ̀gá ẹwà wà lára ó tọ̀hún kí ó níwà táǹpè lẹ́sìn kọ́ lẹ́sìn táǹpè níwà. ọkùnrin kan lẹ̀ Yorùbá ọmọ Ìjẹ̀bú ni bàbá yẹn. Ìjẹ̀bú rẹ wà. ẹẹ nígbà tí wọ́n fi ọgbọ́n kọrin jọ̀hún tí ìṣe onísìn tó dà àwílò yìí. tí wọ́n fi ọgbọ́n gbórin kalẹ̀ lẹ̀ Yorùbá tẹ́mọ̀ pé ọgbọ́n wà lórin yìí ó ní ìbóbìnrin bá dára tí ò lẹ́wà tó bá gba kọ́bọ̀ kan àbọ̀ mi ò lè fẹ́ kọ́bọ̀ kan kọ́bọ̀ àti ìpínì ìpínì mẹ́ta àjọhùn ní ilé fẹ́ àmọ́ tóbìnrin bá dára tó sì tún lẹ́wà mo lè fi one thousand fẹ́ njọ́ yẹn dẹ́gbẹ̀ kó ti pẹ́ nìyẹn one thousand. Gani àgbà. Ẹ ọ wà nípò one billion nísìnyí. Ṣé o ti dá yé ni? Sọ̀rọ̀ mẹ́ni ọkùnrin ò ní. A ní owó tó ju one thousand lọ́jọ́ náà Nàìjíríà. Ó wá lójú ẹ tó tún ní lọ́ngbà náà oníṣòwòye bá jẹ́ pé ọba dáa tuntun lẹ́wà òun lè fi one thousand fẹ́ tí wọ́n sọ pé ọba dáa tí ò ní wà kọ̀ọ̀kan àbọ̀ òun ò lè fi fẹ́ ìpín ní mẹ́ta. wọ́n ń tọ́nu. tómìnrin bá sọ̀pọ́ọ̀tì ọkọ iṣẹ́ àmọ́ yọ ọkọ kódà àdúrà mọ́ tètè gbà. wàláhì wàláhì gbogbo ẹni ọ ṣàdúà ṣàdúà ṣàdúà tí ó gbà bọ̀rọ̀ yẹn yẹra rẹ wò ilé ẹ ń jò ilé ẹ ń jò láì fi ń sọ fẹ́yìn ọkọ̀ ajáde pé ẹ gbìyànjú ẹ hà wọ́n. olóhùn ti mọ̀ pé wọ́n. gbogbo náà ń sọ yìí nìsín gbogbo náà ń sọ pé obìnrin fáyìn obìnrin dáa obìnrin ṣe kí n ti tọ́ka yọ̀dọ̀ máa ronú tí wọ́n máa wá lọ́ọ́ mi ìyàwó tiẹ̀ pé bóyá ìyàwó òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kò sí bẹ́ẹ̀ náà. kátó pé obìnrin dá ọlẹ́wà tá à ń sọ yìí ọ̀jẹ̀ ni o mm-hmm. tó pé gbogbo ohun tí à ń kà á lẹ̀ yìí tọ́bẹ̀ ìwà lára ìyàwó tiẹ̀ ọ̀ràn lọ dá tọ́bẹ̀ yìí dá ọ̀daràn ìyàwó rẹ̀ dá àhọ́gbé sọ ọmọ iye ọkùnrin tí ó padà wò lẹ́yìn mm-hmm. níjáde ẹ̀kan tó bá jáde yá mm-hmm. ah, obìnrin rèé ọrùn ẹ ló sì dá sí òun mo ọlọ́run abẹ́lẹ́ ọ̀bàlẹ́fẹ́lá gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bẹ níkàlẹ̀ yìí. Ya Rabbi. àti àwọn tó ń bọ̀ tí èdè tí wọ́n yé dọ́kọ̀ ẹlẹ́yà ọlọ́jẹ́ dọ́kọ̀ ẹlẹ́yà. Àmín. wọ́n fẹ́ jẹ́ kó wọ ọkọ̀ ẹ̀yà nìkan lọ́sàmíhùn. Àmín. àmì yẹn ò kó lẹ̀. gbogbo àwọn tàbá háyà wò torí ọlọ́run ẹ má bà wọn sàmì ẹ̀ ẹ jẹ́ wọn ọlọ́run o ọlọ́run màláwa o ah Allahu Akbar afẹ́ pọ̀ báyìí. wọ́n kẹ́ kó ni. ah ọlọ́ba ń bòyìn láti rí tẹ ẹ bá padà ha wàláì ẹ fẹ́ ṣe àdúrà sí fún wa. Allahu Akbar. èyí tí baba ń tẹnumọ́ tẹnumọ́ ni àti yóò kẹ́ ẹ̀yìn kú ní bọ́ gbádùn mẹ́wọ́n náà lọ́mọdé gbádùn ìmí se mo rí àdùn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. wàláì mo fi abatẹ́ mi bẹ̀rẹ̀ ọ̀la kíkọ́ àfi ń kóyọ̀ sí wàláì wàláì. tọkọ ajáde bá rí àtò ń jẹ lábala péyàwó wọn ọ̀há. Ah. kọ́mọ kọ́mọ gbáyé lápọ̀n ó pè. kò ní jẹun bọ̀rọ̀. àkùrọ̀ ah, jẹ́ á ní. ń rí ààyè inú tẹ̀síìrì yìí ń ráyè yà á bẹ̀. àmín ọlọ́run jẹ́ aráyé yà síbẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìjà hmm. tí àwa gan ọ̀mọ̀ tẹ́lẹ̀ tàbí wọn mọ̀ sí. lọ́wọ́ balẹ̀ sọ èmi yín. àmọ́ tó bá ń tẹ̀lé hmm. ọlọ́run sọ lọ́rùn fún wa o. amiina. lọ́wọ́ balẹ̀ sọ èmi. nta bá débẹ̀ ni pé ọlọ́run jẹ́ alóbìnrin. àmín. mọ̀jà mọ̀jà alóbìnrin tí ó máa jò wá ń sẹ́. àmín àmín àmín. ọlọ́run ọlọ́run. aláàmì. Ah tí a fẹ́ sọ tó jẹ́ ìpìlẹ̀ ayam afáwọn abbas wọ́n gbàrọ̀ ìwá wọ́n ní lẹ́nu ẹni tó sọ̀rọ̀ ẹlẹ́nu ẹni tí ṣẹlẹ̀ sí náà ni àwọn ti gbọ̀rọ̀ náà. à ń pe ẹnìkan ní Tamimi Adari tàmímì àdárí ẹnì kejì à ń pè ní adíyọ ọmọ àwọn méjèèjì ni nasarani ni kiriyó tí wọ́n bá mùsùlùmí kan rìn tí òun jẹ́ bùdélù ọmọ ọmọ Mariam ìran Sam ìran ìdílé tí ń jẹ́ sam sin hall mim ni ó ti wá bùdẹ́lù ni mùsùlùmí àti tẹ̀mímí àdárí àti adíyọ̀mọ́ bùdáì àwọn méjèèjì nàṣàrà nínú àwọn. wọ́n ti wá ń lọ sí ìlú sham wọ́n ti gbéra kúrò nílùú madina àwọn kíta méjèèjì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́kà wọn ń gbé mọ́kà náà méjèèjì ń gbé ibẹ̀ ni a ti máa ṣòwò lọ lu sam àmọ́ ń gbà anábì kó mọ́kà tó lọ sí madina àná bá gbéra ní mọ́kà ń fọwọ́ madina njọ́ náà wọn lẹ́mìí pàǹdọ̀ gbà sílámù o ṣùgbọ́n nasarani ni wọ́n wọ́n ti mọ̀ pa nàbí ọlọ́ni wọ́n ti á rí i pé ìlú ti ń gbé ó fi ìlú òun lẹ̀ ó lọ sílùú míì tá à bá ń gbé lù ń padà ó súnmọ́ kí àdánwò bá wọn bẹ̀ àlùbáríkà ara àlùbáríkà ọlọ́run ara rẹ̀ làwọn fi ń lọ rí làwọn fi ń bọ̀ rí ní a bá parapá ní a bá fọ̀ mọ́ ìlú Madina ìyẹn ni pé dọ̀la dọ̀túnla táyé òfin tán ìní ìbẹ́ni rẹ gbé ọmọ lápá lára àwọn tí bá ń bá a gbé tí ẹ bá ń gbé pẹ̀lú àwọn àfáà ní àdúgbò kan ẹ kíyèsí tí kàdàkà bá mú yàn kúò níbẹ̀ lọ bòmíì tí àwọn irú àwọn àfáà ò sí ń bẹ̀ ẹ kíyèsí ọkàn sí pé kọ̀bàlìkẹ́ ọlọ́sàn wà ń sàmọ́ níta wà yìí àwọn tí à ń sọ pé a lè bá gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti di àdánwò yìí wọ́n ti dàdánwò àáfàá ló dùn bá gbé gbogbo nǹkan yàtọ̀ atẹ́kùn tí wọ́n máa fẹ́ lùyàn yàtọ̀ bẹ́ẹ̀ bá kó lé kò sí fòyà torí pé anabi lọ sọ bẹ́ẹ̀ sàṣàlám àdìsọ yìí ni pé ẹni bá ń bẹ́ ni re gbé àdúgbò yẹn yàtọ̀ èèyàn máa torí ìbẹ́niire gbé pòǹbì tí ń gbé kó lọ bòmí tí ò ní tùmọ̀ mí jù báyẹn lọ torí ọ̀la pa ní kó má wọ́n sá lọ sílùú Madina wọ́n ti Madina lọ sòwò ní Sham ní bùdẹ́ẹ̀lì bá lóun fẹ́ lọ́ọ̀rìn àjò wọ́n máa jọ lọ́ọ̀rìn àjò nígbà pé kì í ṣe é wọ̀ kéyà àti kírísítẹ̀ níjọ ṣe nǹkan pọ̀ bí ó wò bí iṣẹ́ ẹ lè gbéṣẹ́ fún wọn ẹ lè gbéṣẹ́ fún wọn wọn náà lè gbéṣẹ́ fún yìí náà tí ìbá ṣiṣẹ́ tọ́ takò ẹ̀sìn tiyín ẹ má bàa kọ́ sọ́ọ̀sì ẹ má bàa kọ́lé ọtí so ẹ̀rọ pé ẹ̀yin bá wà fẹsẹ̀ tiwa ni tọ́ bá bá ń kọ́ gbogbo àti máa ń dẹ́sẹ̀ ń bẹ̀ ẹ̀jọ̀ máa pinrin kúrò lọ́rùn àwọn lọ́wọ́ wáṣẹ́ mi. ọlọ́run sì ọlọ́run sì kúkú jọba àlejò ọlá tó máa ti ń ṣẹlẹ̀ tó bá torí ọlọ́run kọ nǹkan kan lẹ̀ wà láì tó dáa jùlọ lọ́rùn fún ọ. bàbá kan ládùúgbò wa ọ̀kan nù jàmá wa aládàbí ni wọ́n jẹ́ bricklayer wọ́n wá jẹ́ ọ̀rẹ́ àwọn kìtẹ́ẹ̀nì ládùúgbò ọ̀rẹ́ àsìkìlẹ̀ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ni wọ́n àwọn kíìtẹ̀ ní wọ́n máa ń bá wọn gbaṣẹ́ torí bàbá yìí lódodo wọ́n sì mọṣẹ́ orúkọ tí gbogbo èèyàn mọ̀ wọn ládùúgbò wa ni bàbá Fásilá ni wọ́n ń pè wọ́n ọmọ àwo ni wọ́n ṣùgbọ́n alájẹ ọlọ́nkẹ́mi alájẹ ọlọ́nkẹ́mi ni wọ́n dà ń sìn torí pé ti lọ sí hajj níjọ́ tá à ń sọ ìwọ̀n èlò hajj ilé tí wọ́n kọ́ ńjọ́ náà sí apẹtẹ ààbọ̀ ni wọ́n kọ́ tí ń gbé ní làwọn kìtẹ̀ ní ọ̀rẹ́ wọn bá náà fẹ́ kọ́ sọ́ọ̀tì tiwa wọ́n fẹ́ kọ́ tiwa lọ́rùn a dẹ̀ sọ fún wa pé ẹ má kọ́ ní ẹ bá ní àwọn ọkọ̀ àtọ́ mọ́jẹ̀mú wa ní tẹ́ ẹ bá kọ́ ẹ gbọ́dọ̀ pariwo lé a lórí o torí pé àmẹ̀tọ́ wa o ẹ bá wa ń bí ni o ní abá ní àwọn gbọ́ wọ́n bá ń kọ́ mọ́ sọ́ọ̀sì lọ ọlọ́run sáfà àdáwò kan wọn ní abá wa sọ́dọ̀ wọ́n bá wa sọ́dọ̀ tiwa pàwọ́ àlàfàdáwò kan wọn. níjọ́ náà pọ̀sán báyìí ni bíi aago mọ́kànlá máa kọ́ ọlọ́pàá dé tibọ́ntibọ́n nílé akọ̀là ni èmi sì wà ń lé mọ́sùn pẹ̀lú là lọ́kàn náà ilé bàtà bá bá mi pé àwọn afa àwọn afa ọlọ́pàá ń ta ọlọ́pàá ń ta sọ wa mọ̀ tù àbí bò ó ah, wọ́n ní gbẹ̀bọ̀n lọ́wọ́ wọ́n gbẹ̀bọ̀n lọ́wọ́ ìbọn ọlọ́dà nbawẹ́wù nga ń bọ̀ tàǹtì tọ́ olórí gbogbo wọn wà lé bọ́lọ́pàá wọlé wọn atakété ọ̀kan ṣùgbọ́n ọlọ́pàá yẹ ọmọlúwàbí ni wọn bí sọ́n bá wà lónìí ọlọ́mọ ní sànú wọn. wọn ò ṣiṣẹ́ ṣe ń jọ náà. ó gbé ìbọn mẹ́gbẹ̀ẹ́ ó ní èmi lòún béèrè pẹ́sẹ́ yìí ni bàbá báyìí mo ní bẹ́ẹ̀ ni òyìn wọ́n fẹ́ rí àwọn ní wọ́n fẹ́ yín lágọ̀ọ́ àwọn. Ah. ṣé ò sí onígbàtà bá dán gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn ọlọ́dà mọ̀ ń bọ̀ kò sì wọlé ẹ̀yẹ lẹ́yà wọ́n ní apẹ́ká wá ní ẹ̀gbẹ́ wọ́n ní pé ìyàmá tó dé o bẹ́ẹ̀ mi náà ṣe rí ẹnu o ṣùgbọ́n kò ṣe wù o ìǹdaràn o. ilé yásìkò ọ̀la ni sàn pé àwẹ̀ ń bẹ́ ń jọ yẹ mo ní ẹ̀yin ẹlẹ́yàjáre nǹkan báyìí ni màá fi sínú o so ẹ má bá mi ṣe é lẹ̀ o sẹ́dìgbọ́ mo dé tán sìn n bá wa aago n bá di báyìí láfẹ́ tó mo ní ẹ̀yin ọlọ́pàá ẹ̀dọ́ ń kírun ní abá yarí pé ọmọọmọsẹ ibi iṣẹ́ kiri kan wọn ẹdó tì láti sọgbẹ àkọ́kọ́ sọ̀rọ̀ tọpọ ìwéṣẹ mú lọdà ìwé wárántì dà wọn làwọn òwú wárántì lọ ẹ máa ń sọ ìmbà yìí níbo làgọ́sẹ̀ ti wá wọn ni mọ̀jà ṣe bá ń bàbá wọn ní ẹ̀wù ti dúró fún wárántì wọn lọ́lọ́pàá tí ò bá wọ sọ ló ṣe dandan káríwé wárántì lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n gbàtí rẹ̀ wù yìí nàìjíríà lẹ̀ ń wò yìí ẹ̀tẹ̀ yà wọn. ẹ̀yìn bó ti ọkọ̀ mi ní wàá o ọkọ̀ yín o wọ́n yóò sì tó burú ń bẹ àwọn ọ̀pọ̀lọpàá kan síwájú ẹ̀ wọ́n fẹ́ kẹ́kẹ́ máa fún ọlọ́pàá tètè lè ná kẹ́kẹ́ fọn máa fún ọlọ́pàá àwọn tí yóò tó àyìn fún ọlọ́pàá wájú mi ń ṣùgbọ́n kírun ní bá kí ló dé kọ́ àwọn ni wọ́n náà fẹ́ ni ibi bẹ̀rẹ̀ àbùkù jàmáà wàláhì ọba ìkan arákùnkùn délẹ̀ ó tó ń kàn lọ́wọ́lọ́wọ́ ń sùn. abáfáà sì jẹ́ abákírun abákírun tán bá bọ́nu ọkọ̀ ọgbàjókòó wájú abáfọ̀n rányẹrányẹrán ọ̀dẹ̀lẹ́yẹlé ọwọ́ jẹ́ báràkì tẹ́lẹ̀yẹlé kì í sọ̀dọ̀ ọ̀gá o ní sẹ́wọ̀n pé dp wà ọlọ́run ó ṣe ọmọ ìyá wa awúsá ló wà ní dpo kò wá yọjú sí wa ó wá ní kí dco ní kó bá wa sọ̀rọ̀ èmi ò tí ì mọ̀ ń gbà yẹn o bàbí alérè àbárojọ kí làdá òótọ́ kàn wọ́n gbogbo búlọ́ọ̀kù tí wọ́n mọ pátá fẹ́ fi kọ́ sọ́ọ̀tì kílẹ̀ tó máa mọ̀ ń tọ́fọ̀ wàláì sì mọ̀ nǹkan kan pa ẹ̀ bíláì làdé ìmọ̀ nǹkan kan pa ẹ̀ bí ti ò ní bàbá kílẹ̀ máa ń pa búlọ́ọ̀kì tó fọ́ mo ní ìmọ̀ kankan pa ẹ̀. ẹ̀kọ́ wò mí ná ṣé mo jọ ẹni tó lè lọ fọ́ búlọ́ọ̀kì àbí pé mo lè rán fọ́ búlọ́ọ̀kì. lódodo ni mo sọ fún wọn ní pé ẹ má kọ̀sọ́ síbẹ̀ yẹn <clears throat> gẹ́gẹ́ bí mo ké mo rò pé wọ́n gbọ́n mo ní mo ṣe bí wọ́n gbọ́n bọ̀t wọ́n ní àwọn ọkọ̀ ẹ má pariwo dé alówó ọ̀tàn tó gbé àwọn ẹbẹ́ sí ń lu sọ́ọ̀sì ilẹ̀ Yorùbá ń bí wọ́n sì ní búlọ́ọ̀kì àwọn fọ́ níjọ́ tí wọ́n sì kọ́ fọ́ kódà gbogbo àdúgbò lọ́lọ́ èmi náà lọ bẹ̀ njọ njẹ tàbí nǹkan ó tún bí ọ̀sẹ̀ kan sígbà yẹn. wọ́n ní káwọn òròjọ́ wọ́n ní wọ́n àwọn ni kankan. ah ní ẹsẹ̀ wá pé àwọn sáà nìkan náà ń bẹ ládùúgbò ti ń bẹ láàrin àwọn hàn nìyẹn ní n tí sọ yìí ò èèyàn mẹ́ta yóò máa wá ẹni tó fọ́ búlọ́ọ̀kù báyìí èèyàn mẹ́ta ni ó wà ẹ ń bá kọ́ rí kọ́sọ́ fún àméjì yòókù ẹ̀yìn ẹni àkọ́kọ́ ẹ máa bá ní wẹ́n fọ́ búlọ́ọ̀kù tẹ́ ẹ bá ti rí ẹ pàwọ́ ọlọ́pàá àwa náà pè àwọn tó ní búlọ́ọ̀kù ó lè ní àwọn ọlọ́pàá náà máa wà táwọn bá rí àwọn ó pè yín àwọn ó pè àwọn tó ní búlọ́ọ̀kù ó di méjì ẹsẹ̀ ẹ ilé mo jẹ́ akásìrì yan náà. ìtàtógùn díẹ̀ ni mo sọ́lá ìmọ̀ ìgbà náà rí dòní yìí iná tí wọ́n máa fi jàǹgó tàn tí wọ́n máa fa òwú rẹ̀ sílẹ̀ tàbí tó wẹ̀ bá jó wọlẹ̀ sẹ́wọ̀n bí wọ́n náà ṣe máa dóhùn ráíráí òun bí wọ́n ṣe ń jó dìsìn nù. n wo yóò ní ìyẹn bá wọn tún dé wọn kọlọpàá bá ń wá tẹ̀ mẹ́ta tóbi sí ń tì wọ́n náà kò sí kan nínú rẹ̀ tí ìwà láàlì wọn láàlì wọn wọ́n jẹ́ ọlọ́pàá ìyẹn wà láàlì wọn tó bọ̀ kótó á lè ta láàlì wọn káyìn tí wọ́n á sọ pé ntí à ń tó fi mọ́lọ́kọ̀ wa ni pé àríwá àwọn ò da àwa la ń bẹ́ ń di rẹ̀ jojúmọ́ làwọn ń kú jojúmọ́ ni ọ̀rọ̀ wọn àwọn ń dàrú àwọn tètè sí àwọn ò rí ṣe. lù mọ́. nbọ lẹ ń sọ yìí ìsìn kọ yìí bí mo sọ fún yín bẹ̀rẹ̀ mi kí mo bá yín jà ọlọ́run ni. wọ́n gbàgbé ni. tí wọ́n bá sábì yín da ẹ̀ pariwo ẹ̀ pariwo ta. ẹ máa mú mọ́ra tó. èmi ìbá yín jà kankan mi ìmọ̀ tí ń ṣe yín tí wọ́n bí yín da ẹ̀ pariwo wọn ò tó pariwo dìsìn wọn tó bẹ́ẹ̀ wọ́n jọ̀ka àmọ́ tó gùn wọ́n àmọ́ tó ní bá sì bọ́ síta ní bá sì lùlù làbá yẹ gbọ́ lùlù ládùúgbò ah wàhálà ìwọ̀n èlò mi dìsìn. fún tọ́gbẹ̀ yẹn wọ́n àti ìlú mi. kí máa fàyọ́ mẹ́ bàbá bíríkìlà yìí ni wàá gbé sọ́ọ̀tì fún ní bẹ̀rẹ̀ kí wàá bá wọn kọ́ ah bàbá ń lọ wọ̀ ṣe. wọ́n pe bíríkìlà bíi mẹ́rin kómukó tẹ̀sán wa wọ́n wá pe bàbá yìí kẹ́yìn bàbá yìí wá lọ ṣe kótẹ́sàn tí orí wọn ò ní gbé wá sí ah olórí ibu ti jẹ́ ìgbésẹ̀ yìí o ńgbà ṣe tán wọ́n wá pe bàbá yìí pé kọ́ wá wo kótẹ́sàn yòókù tiẹ̀ lọ háì jù wò láwà gbé fún wọn àwọn ò ní dín kankan bẹ́ẹ̀ bàbá lóhùn náà wá sí ah, ah òun náà ò sẹ́yìn àmì irú àwọn ẹ̀yìn ìmáàmù àwọn lẹ́jọ́ ń fa ọ̀rọ̀ kó ń wá àà òun ò ṣe. òbójúmu. bí ó ṣe kọ́ lẹ́nu o àti wọn ò ní kọ́ tán láíláí wọn ò kọ́ tán láíláí wọn ò ní kọ́ tán bàbá ń ti wá dẹni tó parí ilé rẹ̀ ó ti wá dẹni tó lọ dálé iṣẹ́ lẹ̀ ó ti dẹni tí yọ búlọ́ọ̀kù tó ti ra ọkọ̀ tí ń lì rẹ́rẹ́rẹ́ njọ́ náà kò tí ì ní kankan. ẹ jẹ́ àtòrí ọlọ́run kọ́ ohun tí ọlọ́run ọba fẹ́ sílẹ̀ yóò fi ń tó lóore dì fún wa ní kò mọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbáfọ̀ mọ́ ní àjò wọ́n lérí àjò bíńtà sọ lẹ́yìn bùdáìlù tó jẹ́ mùsùlùmí ìkúbadé sí ló bá gbé ẹrú rẹ̀ lé àwọn méjèèjì nì lọ́wọ́ ìyẹn tàmímí àdárí àti adíyọmọ bùdáìlù pé tó ibi ọ̀nà ibi tí kú kà mọ́rè o ẹ bó ń gbé fún àwọn èèyàn ọ̀hún ó dìgbà ó ṣe o. wọn ò mà kó ti kọ lẹ́tà kan sínú ẹrù wọn ò mà ìgbà títí bí ṣe ń ṣe ó ti kọ lẹ́tà ẹrù nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nbẹ nbẹ o òun dẹ̀ gbélé lágbájá ọmọ lágbájá òun gbélé yẹn lọ́kọ́ gbé fún yín o ìyókù di àlìkàmà o ẹ bóun kí àwọn sàbẹ ẹ bóun kí àwọn nàbí o ó dìgbà ọ̀sẹ̀ o. gbẹ̀gbẹ̀kúgbẹ̀ ní wọn bá gbà ní a bá tu ní a bá rí ní a bá rí góòlì ńbẹ̀ tí wọ́n fi góòlì yẹn rọ bíi kọ́ọ̀pù tó jowó ńlá tí yẹn ń gbé lọ rìn àjò wọ́n bá rí ńbẹ̀ wọ́n bá yọ ọ́ wọ́n bá dì yòókù nígbà dé má gbé yòókù lọ bá àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn bá tú ẹrù wọ́n kan lẹ́tà wọ́n ka lẹ́tà wọ́n bá rí pé kò sí olórí ẹrù ńbẹ̀ wọ́n bá pè wọ́n ẹ máa ṣe ohun ẹsẹ ẹkú ní ọjọ́ ẹ káàbọ̀ ṣùgbọ́n àrùtẹ ẹgbẹ́ wa ò pé o wọ́n ní kí ló dé ńbẹ̀ wọ́n ní nǹkan báyìí dé ńbẹ̀ a mọ̀ pé ńgbà tí ń di ẹrù ẹ lè rí gbàtí ń dẹrù bó ṣe wá ṣe àwọn ọ̀mọ́ o ẹnu tó gbé láwọn lọ́wọ́ là ń gbé fún yín o. nàbá pò lọ́dọ̀ wọn nàbá fọmọdọ̀ ànábì sàsálàm báyìí báyìí báyìí báyìí ṣẹlẹ̀ sẹ́ni àwọn àníbàkẹ́sí wọn ẹgbọ́n báwo báwo lọ jẹ́ wọn ní ntúgbí fáwọn nù. No anabi ní tọ ńgbà tí ẹ wá ṣépè wọn ṣépè anabi ní ẹ máa lọ wọn ti ṣépè báyà mi ti wá dénú fàyín ní òsèrà alá anáwó máa sàkọ ìsìmá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين láyé ìbá wá dé ha èmi ò rí n tó ẹ̀sìn tó ṣe pé ànábì tá a fi rán alukurani ń sọ̀kalẹ̀ wá bá pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ ń sẹ́lẹ̀ wọ́n sì múra sẹ́wà sẹ́mà wọ́n sì ń bá a mú ah, ọlọ́run adúgbò fún ọ tó ṣe mùsùlùmí ẹni tó wáyé pé kò sínú Islam wàláhì òfò ńlá nítorí ó ní láyé. pé kò ní nǹkan kan bá dé pé ètẹ́ lòun ètẹ́ mànú ẹ wá gba òmí ẹ tún wọn pè ẹ tún wọn pè ẹ sọ pé àwọn méjì inú ẹ bí òkú yóò bùra mi á dà tí wọn nà ìtí agbẹ́rẹ́ wọn wọn sàn túláàsì nínú Bukhari ìwáyà kan wá báwọn ìwáyà kan ní lẹ́tà kọ́ ni àwọn èèyàn òkú rí Tàmímí lọ́gbà Islam Tàmímí lọ́gbà Islam lẹ́rí ọkọ̀ òjò gbádùn mọ́ pé à ee àwọn sì ti jẹ ní tí káwọn jẹ o ǹjọ́ wọ́n sì ta kínní yẹn one thousand diriam tàbí dinar ni wọ́n tà hmm. bí wọ́n sì fi wá ń tẹ́ wọ́n fi alifu tí í ṣe ẹgbẹ̀rún nǹkan ká nǹkan nígbà táwa ayọ̀jú ayé òǹkà díẹ̀ kọ́ ká sọ pé ń dọ̀n dọ̀n dọ̀n dọ̀n dọ̀n dọ̀n dọ̀n lẹ́yìn ànábì. jama owó tó lè là yẹn ní bọ́lá máa fà bẹ̀rẹ̀ gà sí. wọ́n á pè ní five hundred five hundred tẹ̀mí wá gbà sílám abádọ̀ bá nàbì sàlám pé ẹ wò ó ńgbà a àìgbà sílámù adà nkankanrú àǹtà àti ìdàlúmọ́ lọ́wọ́ wọn ọ̀mà ẹ pé àwọn aráalé bùdẹ́ìlù ìtọ́kàn ń bẹ̀rẹ̀ ẹ bá ń kó fún wọn ẹ sọ fún wọn pé ìlàjì ń bẹ lọ́wọ́ Jagunlabi o àjọpín ni mùkọ́sámà ni o ní bá ránṣẹ́ sí báyìí báyìí báyìí ó lòun lọ́mọ orí ẹ̀ ló dàrú òun rẹ̀ ò pé owó kankan olórí ẹ̀ ló dàrú ó sì náà lóbi á bí dáyà sọ̀kalẹ̀ pé ọ̀dà ẹ̀ pé káwọn ẹbí òkú wa tara ni ìwọ́yà kan tó nù ìwọ́yà míì inú tìrìmìzì ó ní ìyá yà sọ fún wa pé àwọn èèyàn òkú ni wọ́n rí kinní yẹn níbi wọ́n ta sí wọ́n lè mọ́ mẹ́ni wọn tẹ́lẹ̀ ìwé yẹn sọ pé ńgbà wọn dé náà wọ́n béèrè wọn pé ṣé nǹkan báyìí sínú ẹrú ẹni wa wọ́n kọ́ béèrè pé kí lẹ́ni rà wọ́n ní ọ̀ràn kankan kí ló wọ́n yàn tán kankan ah, nǹkan báyìí yẹ kó wà ń bẹ́ẹ̀ wọ́n yóò sí ń bẹ́ẹ̀ wọ́n wá jòjú wọ́n wá sojú nù wọ́n padà wá rí kíní yẹn mọ́kà tí wọ́n tà sí. Ah, ń bẹ́ẹ̀ ti rí kíní yìí wọ́n ń tẹ̀mí mi lọ́tà fáwọn o tẹ̀mí mi ni o àti adiyo ọmọ budaru aṣọ ah, bẹ́ẹ̀ náà wọ́n sì ń jiyàn ìyẹn ni pé ìyẹn ogún ọdún. ẹ wò ó ẹjẹ́ bò nǹkan rí mọ́lẹ̀ torí níta bá bò bá wù kálí mọ́tàdí mọyìn. ọ̀pọ̀ ẹ̀dá ní máa gbìrúgbìn tí irúgbìn yóò kù tán yà so tán ó kọ́ máa jẹ́ yà ló tàyẹ̀ ti gbẹ́ lórí ẹ̀sùn kandikandi ẹja ẹja gbìyànjú. báyé bá dàrú ọlọ́run ò dàrú o ọ̀nà tí mẹ́rẹ̀ẹ́ta yìí wá ó ń kọ́ wa yìí pé ká má da nǹkan bí n fa ìdí yẹn nìyẹn kọ́lọ́n sànù wa èyí tá a bá ti ṣe kọ́lọ́n foríjì wa ọlọ́run ọlọ́lá ọlọ́wàlá kwata. ọjà bọ́ sínú àyà míì ní pẹrẹwu àyà kan oṣù náà ní ẹ̀ka àyà wa ó nàìn. بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتون قالوا لا علم لنا إنك أنت علام الغيوب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب تو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب kọlu la ilé malana ìnáka anta alámúlòyòbí. yawma yajma'u Allahu ar-rusula fayaqulu madha ujibtum. قالوا لا علم لنا إنك أنت علام الغيوب tọ́ ìyá ọmọ yẹn jí máa wù lá òrùsúlà ẹ̀rí ìyá ọmọ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀rí kéwú ìyá ọmọ afẹ́ ayé afẹ́ bẹ̀rẹ̀ á fún ọ̀rọ̀ ní násìbì nǹkan kan ntẹ̀rù pé ojú mi sábà rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níwájú báyìí iwájú ni a máa jókòó sí i sábà tá à ń lọlé kéwú tá a ti wà níbi sánábì wà níbi kánáwọ́ káì àmọ́rí sánáwì. látẹ́tẹ̀ yìí. naam kirish ah masha allah alimakun ili jubair maana huna ili jubair. غيرك معنا هل يوجد خريج هل يوجد غير غيرك غير اه ده ما في واحد فقط أذكر امتحاني نا ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wà nù mùtán kọ́lọ́njẹ́ wọn láti rí dáadáa. àmín. yàwó màlárí yìí o lọ́gbà nasibi bí àwọn afáàdẹ̀ ṣe sọ fún wa. orúkọ kan ò ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó gbaná síbi rọ́fù ni ó jẹ́ aláàkáwọ́ ni í ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rọ́fù ni ó jẹ́ ilé ìwà gbaná síbi ọ̀rọ̀ ọlọ́run sì ni. àti pé nǹkan kan ń bẹ lábẹ́ rẹ̀ àfà kí n gbẹ lábẹ́ rẹ̀. yawman yajma'u Allahu rusula. ok naam zarf barakallahu fik zarf. yàwùmá yìí ọ̀kan nínú tó lè jẹ́ ọgbà násìbì làáfà sọ̀n ó jẹ́ zọ́rìfù àmọ́ kì í ṣe yẹn nìkan pàápàá jùlọ irú bí tabari yàwùmá ní mansoub tàbí lórí zọ́rìfù yóò jà pé ó wà láàrin ọ̀rọ̀ àbí parí. ra'aytuka yawmal khamis ra'aytuka yawmal khamis mo rí oníjọ́ alamisi yawma yẹ fima nasibi azọrifiyan èyí wọn báwọn ẹ jẹ́ ká tún yán ọlọ́níjọ́ tí. يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم ọlọ́run lọ́jọ́ ọjọ́ tí ọlọ́run kó gbogbo òjíṣẹ́ jọ pátá tọ́lọ́ máa sọ pé máa dá òjìbù tún àwọn tá a rán yín sí ṣé wọ́n dá yín lóhùn Allahu Akbar kabir. àwọn tí wọ́n sì rán wọn sí náà níjọ́ mẹ́lẹ̀ àwọn tí wọ́n ránṣẹ́ nì kò wá bí àwọn tí wọ́n rán pèsè dá wọn lóhùn wọ́n wá ń bi àwọn tá a ránṣẹ́ pé kí ni ṣé wọ́n dá yín lóhùn ìdí tọ́lọ́ fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ ìyẹn ni pé ìyá ọmọ ọgbà násìbì aláàkáwò nìyí máfúlù bìí fúnfí ilé àti fáìlì kan tá a ti há dànù ozekor ozekor anabi máa sọ fún wọn ọjọ́ kan ń bọ̀ wá o tí ẹni aránṣẹ́ ó dùn ó tẹni aránṣẹ́ sínú ó dùn ó ká máa bèrè lọ́wọ́ wọn pé. mada ujibe tún. kí ni wọ́n fi dá yín lóhùn. Hmm, anabi sallallahu alayhi wa sallam ńlọ ga gbogbo àwọn òjíṣẹ́ tí ó máa bẹ ní ara wọn jọ náà tó sì bàlágà tán pátá òjíṣẹ́ tán kórongodo gbogbo bí anabi ò lè dé pátá làǹsà abétúndé kórongodo ọ̀nsà abétúndé lọ tán àwọn àlùfáà àwọn tàbí ọ̀hún náà wọ́n tún gbà